This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwatch.com slash donation. ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وهده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله يا قوم رياضا وتبا يا جن لأن جت التاري إذا أنا إكا ومري أوني إلهي ده is sacred gọ́ọ̀mù wa adé yìí anáìka òmóríhì ọmọ haramu inan kàmẹ kẹnẹkẹnẹ inan ọmọ haramu inan kàbẹ́wọ́há inan ọmọ haramu inan kawabanirema inan ìṣọ́lọ́ hutubai fọ́nàbà jẹ́sí kárí ìrẹ́ náà bá zárìkà onye papa onye nọ n'ogboro inyo iwe inugwe mebe wureba n'ogboro inyo na ina ndo nye irinyi dabi ụwa banban ateku ijuma ateku ila ilatul kadir onye papa onye yoza wunika aza enini enyebe kanakwa oge yebe bẹ́ẹ̀ ni ni ẹ̀yọ́ ìpínyẹ̀wò enwetenye ọzọza anaghịta enene etenyewu gị ewe ọnụmori ma anyị irinyan ọrịadị enuhụnọ ati ezire irenyi onyeisiani ezi plan rọza dọm ekawegwu omuli na ọgụgụ na m ịnaghịte nye nwere omori na nwere omorimi duwanye otu na emeta omoris bụ anawatala onye wisdom anaghịka otieghe ememeghe anyị tụhie naghị na ịtụhie ememeghe ịnịta omoris bụ anawatala ịna abụ nọ n'ọtụ ọ na-ebutụ na anyị ịnụ nọ n'ọnụ n'i jee irimi jọ́jọba níyàn wẹ́rẹ́ òmórí ọ̀tún màlẹ́kà dọ́tún màlẹ́kà jìbìrìlì dọ́tún èrè ní sẹ́hẹ́n dọ́nyúba ní n'aka ní màlẹ́kà òmórí ọ̀tún ọ̀tún dọ́mórí tí a ní muhammad sallallahu alayhi wa sallam dọ́tún ọ̀tún èrè ní dọ́jọba níyàn abaghị m ọnụọbọghị ma na mee anyị tewe ya naghị na emori dọkta abomen danyị ịnụmọnọn danyị ọnọtọ ọnọtọ hụ na ilenyi dọdụ daniel emori spanawatala dọkta abaghị ịna abaghị na danyị ọnọtọ ilenyi dọdụ daniel hụ na ha na bọọlụ emori ọdụgbanye masta tụna abekụra na bụ ọhụrụ yetebe ọdọdọ abekụra ni ben ọnọdụ masta ọbadị laman anaghị gbanye batụra ọnọdụ medina lọbụ ekwuru na ịta otu omori ọdịrị man nebi ni sallallahu alaihi wa alihi wa sallam lọbụ ekwuru na na ya ọsa ịta ụlọ ekwuru na ọrịa ịrịa kọma hịtan lọnyà na-ete prison dáàmà àìkánì mẹ̀dínà ọbọ̀ náà dọ́bà torí mákàn nínú ọbọ̀ ọ̀mẹ́wọ́rẹ́ ohun tí òmòrí sọlọ́lọ́ àlèrò àlèrò sọlọ́ ọ̀rọ̀ ńlá ní mẹ̀dínà ọ̀nà bí bẹ́ẹ̀tìl mákìdì anáìka bẹ́ẹ̀tìl mákìdì sọ̀nà ọ̀nà bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ànẹ́bì ní bẹ́ẹ̀m ìzọ ìzọ ẹ̀rà màìkẹ́ ìzọ ẹ̀ràn yẹrẹ ànẹ́bì musa ìzọ ọ̀rọ̀ anabi ya enyi anabi ibrahim ibu ahụrụ ịdọba maka makan dọmọrị zuwa na wataala daate nuga abe abe ịzọ ire-ire maka irenyin atumedina dọba nụ ya irenyin makdis dọmọrị zuwa na dọ́tàn inú wen dọ́tàn inú kohen dọ́tàn inú rahon tó bá ní ọ̀tọ́rẹ́ òmọ̀fán wẹ́rẹ́ inú wẹ́ inú wẹ́ òmórí ọ̀tọ́ sọ́ọ̀dì wẹ́rẹ́ owó rẹ́bà yìí òmórí ọ̀tọ́ iná jilkọ́ọ̀dà jilhijja àti muharram owó náà ẹnẹ bẹ̀ẹ́ ta anabató rẹ̀ wọn onú òmórí ọ̀nà ìhìnà goran àná ẹ̀kọ́ wọ́ọ̀lù ló kò mórí ẹ̀ẹ̀ e, inú wa náà ṣe sacred ọ̀nà ìhìnà goran wèé pèta ó kò mórí àná yẹ ó kò mórí àná yẹ ka èyí zul god now ṣé wéèrè yẹn sẹ́mu kọ́ náà wọ̀ kàmẹ́ náà ṣé ẹ̀rọ kayon yẹn zul kọ́ọ̀dà adem yà ni ẹ̀wọ̀rẹ̀ hìn náà náà dáhà àbẹ̀tà ni yà áwọn yàwùnà dé wọn ní muharram then wọ́n lè ta ọmọdé ìgbà náà tààlà ọmọ ẹ̀kọ́ rẹ̀ ọmọ ẹ̀kọ́ rẹ̀ dóòwò jẹ̀wọ́ lẹ́bà dọ́sì owó bánibán dọ́sì zẹ̀ ẹ̀fẹ́n dọ́sì owó bán dọ́sì ṣe onímọ̀ ọmọdé ètò ìjòlè kọ́dá ìjòlè hẹ́jà dọ́sì zòwò ẹ̀fẹ́n ìjọba ńlẹ̀ ẹ̀nìmọ̀ dọ́sì wọn abánin anáàkẹ́sì is sacred Oran, Muharram, that's the Imam. The flat of memory. Dọ́mọ̀rí ìfànáwà tààrà wọ́n ti Rajab wọ́n ti jọ ọ̀hún náà. Anáyìn náà ká ní Jùmàdé, Jùmàdàlẹ̀ Awal, ọ̀rin Jùmàdà, Jùmàdà Máàdà. ذلك الجماد آخر وذلك الجماد الآخر يا نظر طب الجماد الأول الجماد الثاني يا نظر الجماد الآخر الجماد الآخر أو الجماد الآخر أو الجماد الثاني الحمد لله ويعني ربي الأول ويعني هو أمس لا ساي أقوم يا رب دوا توبت okpogbo yɛrɛ abɛnwo ha ɛ yɛrɛ wai bi asansan ka ɔya bere muharram ɛhɛ eh, safar rabi al-awal rabi al-sani jumad al-awal eh, jumad jumad al-ula jumad sani rojab saban el-saban rojab saban ramadan shawal zulkada zulhijja abe abo ikoke amani ye pere so ama aka dere oya uwe igbo adarika ebe nwa na asa riri se da afara da ahio oyo kanda january february march april may june july august september october november december ka wahala then uwe ya ya so inú wọn kọ mori ọ̀nà bí mori sọ ẹ̀ na iná ni ka of a sacred month now ẹni iná kohin bí mori si ẹtí ìjùmọ̀ ọ̀bọ̀dọ́bìdì kohin. then inú mẹ́ bí mori si yẹ̀yẹ́ láti rí tẹ́bùrù ọ̀bọ̀dọ́bìdì àbẹ̀mẹ̀dẹ́mi aná ẹ̀ka ewu ni owó àtàyẹn.

wadụbanye ya ọnụ omuri ọmanya ba ọnụnụ ensanik omuri ọdụbanye omuri ọdụbanye ekwe izuma wadụbanye ya ebe n'ihi na ya ebe ebe nyere na abịa ẹsọ obe kita esi n'ime ama otuba ndị nwa ọba adanya ya ihe isizọ ọnya ha na ebe m ọbụla tụ otu omori wadụbanye ya ọnụ sọnụ omori dụbanye omori ọdụbanye ekwe ijuma dụbanye ọnụ omori ọdụbanye lailatul kadiri dobani oni omuya dobani zulkada zulhijja muharram rajab don wona ta omuri ota metenetene nani dobani oni alulu ilm idan na eta isa na oiza onyo idatura wa ame eme special omen àti special aha dani omen na

ini malase ini kalo noko ini malase tanigaran wala to so mori <laughs> wallahi kesa sawa ite chane bonya ya to inan then about 11 ايضا امه ان ذو القعده ذو الحجه محرم رجب يوم الجمعه اتي امين ليله القدر والله انت سامع بنيان ọka ụmụ ya ka wàá ma ni mọ̀ọ́dọ́ náà inú mọ̀ náà ìtẹ̀sẹ̀ náà bányà wàláhì àbọ̀ mẹ̀rẹ̀ bányà àbọ̀ ya ni mẹ̀rẹ̀ bányà ka mata mẹ̀jẹ inú mọ̀ náà ìdọ́nú mẹ̀ mọ́tà wàláhì ọ̀nà ní ìyàwó ní ìdọ́nú mọ̀ ó tẹ̀ mí ìdọ́nú mẹ̀ ẹ̀kú ìdúmọ̀ ọ̀nà ní ìyàwó ní ìdọ́nú mẹ̀ inú mọ̀ náà bọ̀ ìdọ́nú mẹ̀. ini zolkada zolhija muharram rajab ọnọ n'ụya hun huni ịbịanụ ma enuhwa nabọn ene ebu hụnọnụ Umar Islam wa ta'ala da afirinu njenu ini kitabu wa sunna Umar ya sayo somori ini Qur'an ọta azaba abe ya hau sirai ene pirai sacred month non inu wey no non zulqada zulhida muharram rajab ta oyi wazainan sabidan do mori tanka ewon awa nebi ta iwa ta kan no ba wazainan duwa kure kuna duwa wazainan wallahi ere banyobin ibo nuni tawa waza inu mosa ene ebe nu wonon wallahi ibe no ro kuni ọnụ wọza ịnụgwọ na ndụ jọmọ ihe kara nukwu ya masjid al-haram madrasi kaaba ka n'ọbọ ji n'ọmọrị inan ọrọ sọnà ìkàkọ òsì inan kawa ji n'ọmọrị ruwa mmụkabọ inan kere amẹrí kìlọ ìmẹhì náà ẹwọn òmórìkà ibà sí ìyọ òtó rèé ibà sí ìyọ ọrin tọ́bì. òwúrọ̀ náà ìta wọ́n sọ́fàárìn ẹ̀rọ ni part of your body ẹni ẹ̀rọ receive di pain ta wà mú káwọ́ ìjúwèé ọbẹ̀ àgùn káwọ́ númẹ̀ ẹni al-haram so wẹ́rẹ́ ajínú náà yàrá ẹni ẹni ní wọ́n náà wọ́n náà mórí màá ní ní àná ọ̀rẹ́dì hìn ẹni anabi kọ́ọ̀dà yàrá ẹni

anaghị m aka na-ewuru omori nwa asọ ọbenne abụrụ ọsọ na-ewuru omori nwa asọ ọbenne wee m aka na-ewuru omori aka ya na ọsọ ụka awụ dịgbe n'ihe pẹm tụwa ịma n'ụwa ya ụhọ ụbanya ọhụọ sọwa enyi m anya nwa ya anaghị m aka na azatene ị na-aka na omori duwaye ne ka shaitan don ma ni baku don ya ta eji a biga ne da adam da da ku yi don so mari da su yaku wallahi oni ne to ni no zara jeje ni de jeje re ma jeje wori jeje ba ha ye be re ọrụ inaga ti ha ko mori ya bo eko ye pé ẹkọ omori yà mọ bẹ sì eku riri uyo omori yìí ọkà wàláì àìvàzà ọ̀n àgùvàzà ìjọmi àgùvàzà ọ̀nùbà àhúyàn kọ́nà ọ̀mọ̀lẹ́kọ̀ kátólíkà níbi adam náà àbádẹ́ ni oníbi ègbú ẹ̀nà àtẹ̀tẹ̀ lọ́kà ìlà ìbádàláhì mọ̀kọ́lásìn èébò rí omori yà náà ká ẹ̀yà àhìkò omori jẹ́ni ẹ̀bàtì láìka àpá àmì iná mi orí yóò mórí ẹ̀mí àìsè àhò kó mórí lẹ́yìn ìrẹ̀ ìgbà tí náà ìka náà mẹ̀ ọkà kìtàn yọ báyìí ní ìràbùn ọ̀yìn ìràbù bọ́ọ̀lù ẹni ká sọ́nà ọdún mẹ́ lọ́nà gbígbà níbi adam lọ́nà dúwáhù náà bí mi dáàmọ́ dáì wà nílẹ̀ fàtà wọ̀lù mọ́ǹkà dáà kìtàn àbúrò tí ó dé àbúrò tí ó mẹ́ kìtàn náà fi hàn ẹgbọn ní kìí sánà àti ètò họ ọ̀rẹ́ra ho ọ̀họ́bọ̀ ọ̀dọ̀ dáàmà tó wòlé sọ́nà ọdún mẹ́tẹ̀ẹ̀mẹ́ dọ́nà kó àbà dọ́nà kú wáhìnì rẹ̀ tẹ̀mẹ̀tẹ̀mẹ̀ ọ̀nà mẹ́dúró ta tí ìmẹ̀ dìbò dìbì tí ìmẹ̀ dìbò dìbì ló tẹ̀tẹ̀ hẹ̀tẹ̀n ló tẹ̀tẹ̀ hẹ̀tẹ̀n. Ibi bi, ibi bi tẹ̀tẹ̀ náà hàn àbọ̀ ọ̀nù wẹ̀rẹ̀ ire abijaren abijaren then you run around around that daniel pehan we pay heavy amount of money and you pay fifty thousand naira don move am tí o lè sẹ́nẹ̀ dúró ahẹ́ni ahẹ́ni báyìíká ahẹ́tẹ́ náà náà rọ̀ ẹ̀rẹ́ dúró ahẹ́ni báyìíká ọ̀nà wà sẹ́yìn ní ètò ìwòsàn dúró ahẹ́ni báyìíká yẹn náà sẹ́nẹ̀ àyẹ̀rẹ̀

dure enediri dure onyene onyene tonoru kunyara onye satepan inu monya wale auzu billah onyene at a time at a glory daanyo n'ọrụ na-efu na daanyo n'ọrụ ọsọ na-efu efu jerọbebe wáyé láti sẹ́bọ̀ wọ́n wa sẹ́bọ̀ wọ́n wa mọ́lá jẹ́wàṣẹ́ ìkókù jẹ́wàṣẹ́ ìkókù sáàtàkà ẹ̀rọ ara ọ̀nà fún ikú ìṣe àmì ìjọwọ́ afárá àmì tọ́ ìtọ́ ọ̀bọ̀ wa ẹ̀rọ wọ́n wa òwe àtàzọ òmìnira náà bọ́dọ̀ ha báyìí òmìnira náà bọ́dọ̀ ha kì í sẹ́ni ní àbọ̀n máa wá sí pọ́lọ́n èsì ìmáàmù ahmad imam alusunna wal jama ọ̀nà ẹni bẹ́ẹ̀dì sí ọ̀gá ààrẹ àti ẹ̀rọ tuntun dáwà náà ká àkàtà ilà bọ́ọ̀d ilà bọ́ọ̀d ilà bọ́ọ̀d ah! ṣé èyí ìjẹun èyí ìjẹun ọ̀lẹ́dì imam èrèkó àbọ̀dàbí imam ìjẹun imam láti imam imam ní àṣà imam náà ta ẹ̀fọ́ yẹ ọmọ ìta imam ebi imam ka ẹ̀wá ní kátàdá tó sọ̀rọ̀ dídú àkọsọ́ àṣọ̀rọ̀ àkọsọ́lá yọ̀ọ́nà alihamudulilayi rọ̀bẹ̀lá alamin ẹ̀wọ̀n ní máa ta imam náà ta ẹ̀fọ́ nù yẹ àtijọ́ imam ọ̀ àdámọ́ ìwòrò àdìtẹ̀ hídì ìlẹ́nu máa náà láìláha ìlàlá láìláha ìlàlá ìlàbá ah ìdíyà ni màánu gbé yìí dọ́kà ádámù sẹ́rẹ̀ dọ́kà hó nọ dọ́kà ọ! imam ahmad èyí sí dúbà nà ọ́gùn dúbà ha ọ̀rẹ́ bá gún ahmad èyí sí dúbà nà ọ̀rẹ́ bad ahmad and so that you. So now, there, Satan ọrịa gotere, Imam na-esote ka ee were agụgwa m. Na-eji rịgọdọ ọnwụgbọ, maka ya kwesịrị nwere. Sọdụ Imam Ahmad aka ahụ ka, sọ ịma ya ka were agụ ọnwụgbọ atọbabụ ya n'isi ọba. Maka ya kwesịrị nwere. Agbaghọ Daiman pere na nọ. bilahi من الشيطان الرجيم ولا قوته أتيت تو إن شاء الله إبليس يعجب ما يكاي ما سمعت عن الشيطان والله إيه يكاي شيطان مو أنا وما قوة الشيطان فالشيطان بنبتي يحبب إليهم المعاصي جاش نيتا أهم وجي أهم وجي إتنا هذي دامك أهم وجي Gaya ya ba, ọrịa so meri yere abeka na watawa me. Ana ta jijaita so be yure sisan ne to kata wa. Yure yure me hana. Ama Ya ma na wo. Ewere ewere sanwó èmi bẹ́ẹ̀ àti ìgbàgbà ọ̀nà right iná ẹ̀fẹ̀ bàtà mọ́láṣẹ́ mi sáwùpà fọ́ọ̀mù èyí ìhù tí bòmí mà wàláhì ẹ̀ ń ṣe gíga iná mi òun ni èyí tán èyí tán. àbẹ jẹjẹ ọ̀páǹdó lé tàpàtàpà jù náà rí náà rẹ̀ tàtàì náà rẹ̀ kọ́rọ̀ dọ́ọ̀ ní dáadáa máa. Dọ́ọ̀ mẹ́rin ní màá sọ dọ́ọ̀ kú yà tó dàn. náà àmọ̀ àmọ̀ tó ti ọ̀dọ́ náà láti ọ̀sọ̀rọ̀ wa. ọ̀ìdánà gọ́ọ̀mẹ́ ọ̀tọ́mọ̀ àbọ̀kẹ́kọ̀ọ́ mi yóò lè dojú lé náà ẹnu bá mi yóò lè jù jọ̀fà rẹ̀ ìjẹ́nà náà tó wà máa hẹ̀tẹ̀ kó ìtẹ́bù ìkọlù tí wèrè ni àtọ́nà ọdún wa hùn náà ìtàn ó lè dojú lé náà àìsáwọn ní sùwọ̀n wọn tó lè jù jọ̀fà rẹ̀ ìjọ̀fà náà rẹ̀ ọ̀nà àlùkò lóò dame kawa mene mehi kawa mene mehi na hete so amerika wakulu wasirubu abe abo ehu ni amerika ba bụ go ebe ehu denu yo ume yo bata enyi enyo bi bi hu do ba bi akwai ka ba ka tuka kana kafiri ene mehe don wani nyawo ami ebe akunyi hadisi lere inan tafilatu to mori to do tomu ba kusala o do gbogbo ama o ina ya kakai ni le tan anye bi tomu anye bi gbogbo ba wa ba haman ni ni kesi ama gubane me ebe tomu ba kusala kafiri abigbo na ba kana anaghị ọkọ bi kabi sani ẹwọ dị ọnwụna nya ọ zuwa abọ si a shetan wara ahụ shetan ụgbọ because ọ sịrị kafiri wàá mẹni mme wàlá ọmọ bá yà sí ní pèsè wàá ka ọ̀dàbí ọ na ọmọ bá ní ọbẹ so ọ̀rọ̀ mi àbí rẹ̀ zọ́ọ̀dún yóò dé àmọ́ ẹ̀rọ ìtẹ́rì tẹ́ẹ̀dì lọ́ọ̀rẹ̀ ọtí rẹ̀ ọ̀nà ọ̀dọ̀ ọ̀rẹ́ máa bá tẹ́rẹ̀ wọn náà kàwọ́ rẹ̀ fún so mílíọ̀nù ọmọdé ọ̀há ẹ̀ so no they come they kó èkó ìwá sọ́ọ̀dì ọ̀dẹ́rẹ́ká ọ̀dẹ́rẹ́ká ní ìmọ̀ọ̀nì dáàmú wa ọmọdẹ́rẹ́ká yóò kàn bí ìrà fẹ́ wa ìrẹ̀ ẹ̀zá àfànà káìlà ọ̀họ̀rọ̀ akọ̀ ẹ̀fẹ̀ ń dá yóò lè lè ìrètí rẹ̀ rà ọ̀n ọ̀ọ́bọ̀ sí àìsèkánù ọ̀rẹ́ ìwà àdínlẹ́yìn iná ìta àtẹ́mórí ẹlẹ́bí ìjẹ̀bí náà pẹ̀tẹ́nù ọ̀tẹ́kùn inú sọ̀nàn inú ìwà ìta àṣà lè jẹ̀bẹ̀ sábẹ́ lè jẹ̀bí níbẹ̀ dáìka pẹ̀tẹ́nù àáfin náà ń wúni bí dáìkí yẹn náà kọ́ báyìí kó bí dìtọ́ àìka ìtakataka àní nánu àwọn ọ̀tẹ́kùn náà ní lè jẹ̀bí ọmọ fún ìjẹ̀bí àṣà lè jẹ̀bí ní ilé wéyé yìí ewele ka sitani otu ikawa mitọgọ wẹmẹ otu ikawa wọba wẹwo otu ikawa sarika wẹsẹ otu ikawa ehete wẹwẹsẹ gbèdé níbi wíwíwí rẹ wọ́n sarika kó ọmọ wẹ̀ lọ́dọ̀ ẹ̀lọ́ àlejò ẹ̀fẹ́ mi àbẹ skul láwùrọ̀ wà á tẹ̀ẹ̀fẹ̀ rẹ̀ fa ṣé kí wà fa ṣé kí wà wà ẹ̀ màlọ́tẹ̀ tó mọ̀ rí bí òyìn náà. bẹ́ẹ̀ sẹ́ iná náà yàn án ìdánwò ìwé ọrụ ahụrụ tọrọ ọha lakọza dọka kpọkpọnọ kaka aza anyanwụni jali ọbụ imeri ko that is ẹsẹ parangada anaghị n'aka n'afa bẹrẹ ọrụ eko imeji abẹ abọ ọka kpọkpọnọ ka aza anyị tie eke imeji then abẹ nínú ìtẹ́nà nísàrè èmi rọ̀kọ̀. èmi ń rọ̀kọ́ náà wọ́n mi sáré dọ̀sán mi bẹ́ dọ̀sán kọ́nyára rẹ̀ dọ̀sán rẹ̀ sọ kọ́nyára rẹ̀ dọ̀sán rẹ̀ sọ kọ́nyára rẹ̀ dọ̀sán rẹ̀ sọ kọ́nyára rẹ̀ dàbẹ́ ìgbà ìbò tó kú kòríkò ìkò ìkò nyára dọ̀sán tó tó mórí ẹgbẹ́ ìbò tó kú kòríkò ìkò nyára náà bẹ́ẹ̀ kọ́ wá bẹ̀dẹ̀ sí kaira bẹ́ẹ̀ sí búrẹ̀ bẹ́ẹ̀ nìyẹn àná àbẹ̀ kú kò nyára ẹ̀sẹ̀ tó kàwá sí kaira wẹ́ẹ̀ àbẹ̀ òfin nìta àbẹ̀ àbọ̀ àmọ́ ìgbà àbẹ̀ kọ́ tó ìkò ìkò nyára gò yọ dɔɔ ho mesa abɔ ibi owó ìwé mẹta wọn àtọ ọgbọn yàrá mi owó ìdọ́rọ̀ pọ̀nyára ẹ̀ ẹ̀ ọha ọ̀hálà ká o àmà ìdọ́ àtàwọn àkógo tó wáyé kógo tó wáyé tó ya ọdọ ọ̀hálà ká ọ mílíọ̀nù àwọn ọdọ ọ̀há ṣe sàn dá iná mẹta wọn níbi owó ìwé yìí. àwọn ọmọ wọn ní

God knows it. Wọ́n yẹ sọ àlẹ́ ìṣètàn báàbò tàṣíwì. Wọ́n àdàṣẹ́ ìkó àánú kọ́lọ́ ìṣèlú kú ní màdúrà ní wèrè ìlànà. Ìṣètàn ọ̀rá àbá o. Ẹni bá àmì ẹ̀kọ́ àmàdá ìṣòro ìwé lóhùn sínú àmì ẹ̀nà. Ìjì ìṣètàn náà àbẹ ọ̀rá àbá o nọ̀nà yóò kàn náà dùn lòdì tàṣíwì. Sọ́ọ̀fà àfàl. Ka a bọ́ ọkọ ka ábọ̀ ìdáná níbà àmì ẹ̀wọ̀ níbà àmì ẹ̀húrẹ́yìn. Dọ̀tà ọ̀gbọ́n ọ̀dà

ọ̀kàtítẹ́ náà ká wàláì ẹ̀yìn ọ̀kàtítẹ́ ní tẹ̀sán náà mẹ́ ẹ̀ẹ́dì òjòmè ní òkúrẹ́ ẹ̀wọ́n náà ká ibi ẹnu ìdè rọ́ọ̀bì dáhùn ní ìkàkà ọ̀gá ọ̀mọ́ ni mẹ́bí ní ilẹ̀ wọn ọmọ bí ọjọ́ ìyẹn iná mẹ́ ní owó ẹ̀mẹ́ ẹ̀kú balance

àtẹ́bọ̀ sọ́n kẹ́nà bí kwẹ́sì ìhẹ́rẹ̀ ẹ̀gbọ́n náà òbí dé ilẹ̀ bí sì yẹ bá nílé kàtáì màámà ni mẹ́mà ní tẹ́sán náà ti dọ́ọ̀mù rí ìṣètàn ọkùnrin ẹ̀dùn kwẹ́sì ìwé ìrè dáìta ẹ̀gbọ́n náà yà ni mẹ́bí wọn ní tẹ́sí dáìta ẹ̀họ́n náà ní ukú èrè kọ́ ọba nìhu náà ìṣẹ́n náà bí ukú èrè wà á mẹ́sí mẹ́họ́n náà sọ́nà èkú ìwé ìhú dànìkàwọ́sí náà mọ́rí bẹ́ẹ̀ kú mẹ́ wàhánà tààlẹ́ àbísọ́nà àbísọ́ ìzà aná ìkàwámẹ́ ilé ìzà jẹ́nà náà ti dátì náà jẹ́nà ẹ̀ bíorísẹ́ náà ti dátì náà jẹ́nà ọ́ ìṣètẹ́nà òkú àmẹ́ta yà ṣe ewé ìrè ẹ̀wọ́ ìkú èrè ìtúnṣe ní àná ní ìdánilẹ́kù ìdá àtúnṣe mẹ́rin náà òwú ìkú èrè ọ̀tà anụmanụ si were si were si were sika njọ ka nwa adogbowu na adogbowu na adogbowu teologo na ka wa ya kutere na ka wa tụhụ na ababa ankuma dọọme ka hata hapụta hụrụ dị omi nke na mee ka ọ tụhụ na dị na otu wa ọrụ ọnụ debe oni seitan yi dobe yoda anaita imamu ahmad ọdí àdìsọ na ọbẹ̀ ìhún rẹ̀ sahal ibn saad rọ́bí allah anu tó tó mọ̀rí sallallahu alayhi wa alayhi wa sallam ọkà ìyáàkùn wọn mọ̀kàrọ̀ ti zùlọ. bí ara wọn ni ìnìyẹ owó ìwé yìí àtẹ̀wíṣe ìwé bi ọkà àbúríkà ìrìmì ìwé owó ìwé yìí ìrìmì náà di ka ìràgbẹ́ni tí ẹ̀tẹ̀ ọkọ̀ onímì jìyà nìsan àdìsọ náà bá ní ìràgbẹ́ni tí ẹ̀tẹ̀ gbahanyọkwụ tọ oku konyere ọ hụrụ amịsa ama ịjọ ọza tụọ kori konyere rẹ desimu dọwọ desi tara desimu bred rẹ ọka abụọ iwe wee mere ete ọgwụ te ọgwụ dọwọ ka ọkụ halata ọnụ milion ọdọ ha ọka ịbadala ewu na e ihe omori hi dabo hi ni ene plus ọnụ sesan na ajes aza asabi rẹ ire ni anaghịsogbojubu rereni dojebi kọli rereni setan ọbejobili iman àti tawhid dọ́mẹ̀ta ọkọ́bìnrinta yìí náà yọ̀dà ìjẹni dáta gbẹ́tù ọdún èròta ìrẹ̀zà àrùnàta inú omori ẹ̀ náà yọ̀dà ẹ̀bá ṣètàn ẹ̀bẹ̀ jùlọ bọ́ ṣètàn ẹ̀bẹ̀ ìjẹni jẹbi spirit lùkú èròta ọzọ saikulu omori onyala kene bọza awụwa nwa na inehu na nị uwe ha ịra wọza dọmetawa na mụsọbọ keta na ebe jebe n'isala dọmetawa si ewei ọyọkọ òfìsà ha wo ni bẹ ha dọmetawa kwụsị ewu sala ìdí ha sala da ṣùgbọ́n onímọ̀ ìmẹ̀ ewu ewu

nǹkan mi lè jìgbà bọ and ọdún mẹ́ta àwọn ìjànà àbẹ́nà ọ̀sẹ̀ dìnnàdà. ọ̀rọ̀ jẹ̀bi àmọ́nà bẹ́ẹ̀ ni báyẹ̀mà nà rere bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó ìyá ìfọ̀nà àmọ́rẹ́ àkàtà bẹ́ẹ̀ kó ìyá bẹ́ẹ̀ sọ́ọ́tì wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ẹni sọ́rọ̀. nǹkan mi lè jẹ̀bi egu ẹ̀jẹ̀ tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mú ìyá orí kẹsàn-án ní ẹ̀sẹ̀ tẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ ni mo bá a láà ẹnu ọ̀sẹ̀ wọ ìbẹ́pọ̀ àbí jẹ́gbẹ́ sí ẹ̀pẹ̀sẹ̀rẹ̀ ẹ̀wọ̀n láti ṣe bẹ̀rù ẹnu ọ̀sẹ̀ wọ àbí jẹ́gbẹ́ sí ẹ̀pẹ̀sẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ní ìtọ́n èdè aláàlọ́ ọ̀rẹ́ bí ìtọ́ èyí àrẹ ọmọ ọ̀rẹ́ bí ilẹ̀ bẹ́ẹ̀ yọ ọmọdáyé pẹ́pẹ́tẹ́ ilé ìlú ti dáná òru ló kọ́kọ́ pé wọ́n ìwé ẹni ni bí òkú mọ́nì èdè mọ́nì náà rẹ̀ yàtọ̀wọ́ jẹ́ hàn gbèdé haramu gbèsè sí mọ́nì ìjẹni gbèdé rìbá ìjẹni gbèdé ìrìnlẹ̀ dàtọ̀wọ́ bí nàbà ìjẹni báàrí lẹ́sẹ̀rẹ̀ àgbẹ̀ ìkọ̀rọ̀ náà rẹ̀ pẹ̀lán ọ̀nyà ìsọ̀nà ọ̀nì sọ̀nà náà èyí ọlọ́ọ̀sì aláìsà ọ̀rọ̀ nìkan bẹ̀ntà rẹ̀ pẹ̀lú bọ́ọ̀nì bẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ náà ọ̀nà bí bẹ́ẹ̀ fa inú wọn ni nà bá sábà ní kọ́rẹ́ ìsàmì dáhùn ọjọ́ tẹ ní nìyẹn. àti níta wọ́n sáìnì kọ́nẹ́ wọ́n sáìnì pété ọ̀bà ọ̀bá ní kọ́rọ́nà nù àzọ wọ́n sáìnì kọ́nẹ́ lókàtọ̀ ten million àrísùà ten million àbẹ̀tẹ̀n tẹ́jà òkú tí owó ìrẹ́yìn wọ́n á tẹ̀sẹ̀ ń dá ẹ̀ta owó ìrẹ́sẹ̀ òun yà wọ́ ẹ̀ ọ́ lókàtọ̀ náà dáhùn àmì ta àmọ́ bá yẹ ta àní ọ̀nà àṣà ẹ̀ẹ́mọ̀ náà wọ́ ẹ̀ẹ́mọ̀ àwọn ilé tá ìdẹ́nìkù wọ́ ìlú èyí ṣètò ìgbà máa ń rẹ jòjúbù rẹ̀ ìròyìn jòjù rẹ̀ ìròyìn jòjòjòmọ̀ yóò rí ṣètò olóògbé ni àmẹ́bí ádámù àléhì sọlọ́ọ̀tì wọ abdul tẹ̀sílì sẹ́yìn àṣetán jòjòmọ̀ èmóríta ìyẹn náà jáde lọ wàá rí yẹwu àrùn tẹkítọ́nọ̀sì very very important nàmọ̀dé ẹ̀yìn àti jẹ́hóríjọ this part of the very very important ìtọ́nà orí òwe náà ní ha ẹ jẹ̀bi àmọ̀fá ṣèṣẹ́n òmòrí ìjọ náà tààlà káyà àmì adam ẹnìyẹ̀sán hawa sẹ̀yìn náà jẹ́nà ẹ̀rí ẹ̀rí ìṣẹ́lẹ̀ ìjẹ́yẹ ìṣẹ́lẹ̀ iná jíjẹ ní iná ìjánà bí ó mórí bá kàtà àmọ́ àwòrán ọtí òyìnbára ọ̀nà àṣetànà èyí jìtàn tó jìtàn ọmọ ìbọn ní gbàgbà that àtúntò ní iná ìjánà omíríkà ìkàláì àmọ́ kenya omúri ẹ̀yà ni mẹ́tọ́ ti kenyara wàárẹ̀ àbánáwọ̀rẹ̀ haram ẹ̀fẹ́ àná mẹ́ àmọ́ omíríkà àbíkọ́ ní iná ìjánà ìtòkòtò ní iná ìtòkòtò ní iná. Kíni ní Hinan abani Halal ẹ̀wà níbi Adam sẹ́yìn àtẹ̀tẹ̀ wà á rí bí òhun ni. Àmọ́ etí kò nyára ọ̀nà ọ̀fẹ́ ọ̀fẹ́ pàtó ni. Kí Sèkán nìyẹn. Sèkán bẹ́ pàtó wà ní. Jèjé dè ní. Jèjé dè ní. Dáàsá ẹ̀wà nìkan. wà kọ́ Ọ̀sẹ̀ náà kàkó rí mọ́ ẹ̀ ẹ̀ wà ní sẹ́ni bẹ́ẹ̀ lórí kàkó yẹn náà abin tawaga ni wa bari malaika ba ni doku bari malakai malaika ba waga na tibe wa ho na me abu aso bi bari malaika o meri ka fo yon abu aso bi ba ro aso ku ni ina da me si na tibe o meri ka fo yon do si e ti re do ba ni le ti ti yon ani da da me re ko ko ka ma ya ndi bari malaika ata ni ku ina da mọ̀tídé ọ̀hún tọ́nà lẹ́tà tó kù ẹ̀ ọ̀ṣọ́ lọ gbọ́ngàn fa azalahuma sultan sultan gbọ́mọ̀ wá sí èjì no, ni ẹ̀wọ́n wọn náà yẹn náà ni gbọ́mọ̀rí diwọn ìpè ní àfẹ́fá gbọ́mọ̀rí diwọn sí ẹ̀fẹ́m fẹ́ẹ́rẹ́ bí àyẹ̀bí adam lọ́kàrí ọtí ìtìǹda gbọ́mọ̀rí ìtìǹda àmọ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ happen gbọ́mọ̀rí kà wọ́n kùkù ní ìsìn wọ́n á bí sí ń bá ẹ̀jẹ̀ àmọ́ wọ́n á kó ẹ̀rẹ́ fún wàhálà ìfúláṣí ìṣe mèrè àníjẹ wọn náà nípa wọn kọ́nà àníjẹ wọn náà nípa anamíṣe lẹ́tì ìgbà òmórí ọ̀hún ọ̀kàtàkì ìṣe ọ̀bà méjì déèrè ìṣe méjì hàndèrè ẹ̀wọ̀n náà ta yóò kúgbé yóò kúgbé jẹ́ wọn méjì inú mọ́ọ̀nù yóò fẹ́ sí tọ́wọ́ bà méjì báwo wá ìṣàbẹ̀ ọ̀pọ̀ wọ́n bá sọ̀rọ̀ nínú èyí ni oníṣẹ̀ṣẹ́ni tí mo fi ọní kùrẹ́ì ọ̀n tí wọ́n ọbọ̀ sọ̀rọ̀ ọ̀nà tí wọ́n ọbọ̀ sọ̀rọ̀ náà wọ́n ẹ̀kọ́ gbọ́dọ̀. ṣèṣẹ́ni ọ̀sẹ̀ ẹ̀sì ya bẹ́ẹ̀ mọ́ ọ́bẹ̀ wọn ìkórè bílẹ̀ ọ̀hánínà nìbí ṣèṣẹ́ni bá mọ́ ọ́bẹ̀ wọn sọ̀rọ̀ náà kò tó lórí ìrẹ́kọ̀ọ́ ìkórè bílẹ̀ ọ̀bẹ̀ ọmọ sì sọnù na mbọ ọbẹ wọn bó tiẹ hu wá ẹ bẹta ọ ẹnna ní kurai sọrọ nínú sọ wàláì adúlọ nàm ó ń bọ̀rọ̀ náà bá ní pátá ahìnà nínú iná bà ọ̀ní níyàtọ̀ nínú níyàtọ̀ nínú abẹ́ èyí ìrọ̀ ìdàbí sèpán ọ̀bàrà fúnipẹ́ wọ́n bá wọ́n bá ní kurai sí yẹ́yìn sí ìdí bọ́dà yẹn tó dé ètò tí mo rí ìpẹ̀rẹ̀ kan sọlọ́lá wà lóyún wà lóyún sọlọ́m yóò tó tó mo rí ìpẹ̀rẹ̀ kan tó hàpọ̀ ìdíje ìtàn ìrè ìfẹ́nára náà bẹ̀ èrè ìjùmọ̀lẹ́ ìtàkì rẹpẹ́ ìjùmọ̀lẹ́ ìtàkì rẹpẹ́ ẹni òṣìṣẹ́ ìtàn ìrè èrè wa àbẹ́nàbẹ́ ìmọ̀ọ́rè ọ̀tà àǹdà ìnìyàn èrè ìmì ìbàrò òmìnkù ní ìmì ìbẹ̀rẹ̀ ìrè ní ó ní èrè ankuma ilé ìyáwó ìlérí yìí ilé ìyáwó ìlérí náà sa ọ̀nà na àbẹ̀wò kékeré nìkan gbọ́n wàrà gbọ́n wàrà sí ní ọ̀pẹ̀ wí kìkà náà nìkan yẹn ọlọ́mọrí tẹ̀sí náà ọmọ àṣírí ọmọ nìkan gbọ́n wàrà ìrọ̀gà ní kúrò mi Also, only God generally, Satan, okay, Satan, ini ejonan, ìjọ ọ̀rá àtàràdàta méjọ́nán, bọ̀ tòwúrẹ̀ wọn yẹ ẹ̀rẹ̀, bọ̀ tòwúrẹ̀ wọn yẹ ẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ta inni darí omi, inni àkọ́fù láhà rọ́bùlà àlùmí, kàtàna àti bàtọ́ ọmọ náà fún náà rẹ̀ sàlùfẹ́ ń pè ha, jẹ́sàlùkà jẹ́sàlùkà jẹ́sàlùkà nsɛm a ɔfa asa yɛ ho nsɛm a na ɛwɔ mɛgya naa ɔdɔn fa asa ɔkɔ ɛmu yɛn wɔ ɔmɔri yi yɛn sɛ ɔmɔri yi na ɛbɛ ɔmɔri a ɔba asa ti sɛsan na ɛmu a ɔnyɛ ɔmu sɛsan tí a sɛ na ɛbɛ na ɛbɛ pɛyi pɛyi nti sɛsan na ɛbɛ bɛ n'ayi ɔyɛ na ɔde sa pɛyi ti sɛsan na yɛ ana ɔrɔ yɛ ano sɛsan ɛdi ɔmɔri gbɔn na ɔtaala ɔrɔ amɔkara yi bɛɛ ɔbɛ sɛsan na Sasa umri wa makatika unakatikira urega. Dani wa makatika yenu. Ari bi domori yenu. Bila sasa mene. Ani de ani tata mimi kula ni rasu. Ani sema kama huni ni gumi. Agao na asanye ni boda na tumugo. Sasa tu muri. Sasa asanye ni tatu. Ana tumugo. Ozo tumugo. Abi. n'ọnyụkata ọịda ọnụtụ ọhụrụ ọnyụkata ọịda ọmụtụ amasịrị sọwara ọrụka ya ere ọịsị ndere omeri ẹsẹ ọrụsị ndere omeri na abụ ìjọba òyìnbó ẹ na bọ sáwọrọ na n'ẹjọ ọrọ ma àbúrò ìwé à bọ́lá ma nìta ọ̀rẹ́ náà ọ ka أنا أقول من الرأي أقول كيف تفرق إن كل ما تجدون في نفوسكم التفاصيل àbùkù lóore ní ara òun ni inú ìwòye wọn iná ìdánwò ha wọn iná ìmọ̀lẹ́sẹ̀ kẹsẹ̀ wọn iná ìmẹ̀jú wọn iná ìfọ̀ngọ̀tà wọn inú kọ́rọ̀ ìgbà ọ̀tọ̀ àbùkù lóore ní inú ara òun ni afanya anakitete aban nanabe jemili satan ase òun gbèdàgí oníṣètàn ìgbèdàgí wàtàgbọ́ọ̀nà tó ìgbà wà dẹ́kùnrin zẹ́rì mo túbọ̀ bí wàá máa ń lóyún náírà kàtàá ó tún ní àbèjì mi kàtà àwùjọ bí láàyè nínú sèǹtàn ọ̀rọ̀ jìn bàtà ọ̀rọ̀ tẹ̀tẹ̀ ọ̀rọ̀ tẹ̀tẹ̀ tó gbẹ̀mẹ̀rì ìrọ̀rùn àná ẹ̀yìn ọ́ ẹni ó máa kù ó yẹ́rì ẹ̀. Sáàbà òun náà, ṣe sọ́nà ọ̀dọ́ sí òhìwá yìí, wàláhì tàláhì tó máa bè láhì lẹ́yì láìláhì ìlàhì. Àátọ̀kọ̀ mọ̀ ìgbàgbọ́ra yóò ti ṣètò ẹni ẹ̀wẹ̀ èrò wà bá ìwọ̀ ṣe sọ́nà sí òhì àárín. Ọ̀dúnwá náà sọ wọn mẹ́rin wà rùsàkátà àwùjọ bè láhì nínú ṣe sọ́nà rẹ̀ ọ̀sẹ̀ plus àbábá rẹ̀ parent ta amẹ́ríkà ló lè jù sí bẹ́ẹ̀ kò sí máa ìsọ̀nù bá àmọ́ náà bá fa ẹ̀ka rẹ̀ náà bá wọ̀ dán. ọ̀rẹ́ ta bí lè tẹ̀lé lókun dáná bí èyí káwa wà ní ọ̀bẹ̀ dé wà láì ṣèṣẹ́ náà tó òhì wáyìn ṣèṣẹ́ náà tó òhì wáyìn. bọ́tà àgbọ̀rọ̀ náà àdìsọ́dúnwọ́gùn wáyé ọ̀rẹ́ pàpàṣà ìgbègbè láàrin mímu ìjẹun rẹ̀ náà ń wáyé haka a'udhu billahi minash shaitani rajim au a'udhu billahi minash shaitani rajim anokan fa inna fi dhalika shifa wal khalas asana rubuka oko ana inawa wala ebe banjoro abukufa abukufa ban ebe banjoro be zamare ebe malabi sawanye nwaya non ona bu se ese banye obo non wei kwe kere hin wa shaitan ona rubuka oko no ọhụụ na ara mímọ́ bí òṣèlú ní ẹyọ náà. Ìdí ṣẹ̀tàn àádọ́ wíwí inú ẹ̀dàgẹ́nì àmì sọ́mọ́nìkà ọmọnìkà fàṣà ìdìbìlà ìnáwó sẹ̀mí ọ̀nà àlùm. Ṣẹ̀tàn ìṣẹ̀lẹ̀ òun ní ṣẹ̀tàn tó mórí ọ̀nà àwọn gọ́yà àbúkà náà hapò ní gbẹ́mí ẹ̀wọ́n náà rí dáadáa tẹ́lẹ̀ lẹ́yìn ṣẹ̀tàn ní ìbàdàn pàjù. Dọ́kà àbẹ́ náírà ní ìyàwó mórí yìí. Ìjẹ́ ìràgbé náà ṣẹ̀tàn ọ̀ yẹsẹ mọ ọsàn máa ṣẹẹt ṣe àwùjọ bíi láhùn náà ṣe fún ọrọ dẹn ìjọ àwọn ọmọ ọsàn máa dè mórí sọ sí láǹṣẹ wa bèrè pé bòrò ìmúlẹ̀ náà bọ̀ dán hàì ìmúlẹ̀ náà bọ̀ fún ìjẹ́ àbọ̀rún náà yóò ti ní sàálìm bímọ mi kà máa hìn ti sàálìm bọ̀ sàálìm yẹn bímọ yẹn wàláhì ẹni sẹ́ni mọ́ ọ́ ini kan da ta emiyo mun ne shi da ma sai nan wallahi shi kana ma da yon abon ne Allah ti bi talim biya bi talim ya abon ne Allah ti bi sima o ve sai ko le hunu bi san insha Allah o mo yo mi yon da ko mi talim e ko mi sima ya ti le ni asiro asiro biya e eh, abo sara ẹ̀wọ̀n farabẹ́wọ̀n hàn ìbá rẹ̀ kéfà nàgbà ìbànàgbò hàn ẹni àtọ̀rọ̀ bẹ́ẹ̀ ọtí ọmọ yìí sàlọ́lá àlẹ́wò àlùwà sàlám àdínà sí rọ́ọ̀tì táyà bí wọn náà mọ́ àwọn náà sọ ọtí ọmọ yìí àdínà sí rọ́ọ̀tì táyà bí wọn náà mọ́ àgbọ̀ ọmọ yìí hàn ní yẹn sáwọn nǹkan bó kọ́ra ìjọba tó kọ́ bí nìṣá ọlọ́ اللهم أعيذنا من الشيطان الرجيم وجعلنا من عبادك المخلصين قل آمين اللهم اجعلنا من عبادك المخلصين الذين ليس لهم سلطان عليهم وعلى ربهم يتوكلون اللهم اغفر لنا ذنوبنا وإسراتنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين إنك جواد الكريم غفور رحيم قوموا إلى صلاتكم يرحمني ويرحمكم الله